الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تجاوب بإحسان لا يوم ما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة محترمة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí aṣọ́pọ̀ fún olúwa wa ọba tí ó ti pa wá láti ilé àná sì tàwájí ní òwúrọ̀ yìí pẹ̀lú gbólóhùn alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba ara lé àwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo ní ìtòsíwájú níbi àgbọ́yé ẹ̀sìn wa àwọn súnà lòfin tara àwọn súnà àdámá ibẹ̀ ni a wà ta ìsàlàyé fún wa pé mẹ́wàá ni ìdábẹ́ ìró orí ìgé túbọ̀ mú bákan náà ìtaábà ìgé ìkẹ́ni ọwọ́ àtẹsẹ̀ ìfihù mọ́ọ́lẹ̀ ìfá irun abẹ́ wa ìtú irun abíyá àti ìmá omi yọnu àti ìmá fún omi jáde ìtòsí òun náà ni àwọn pàlàkà ara wa míì láti má jẹ́ kí ọmọ àrùn gẹ́gẹ́ bí abíyá gẹ́gẹ́ bí ọmọ àárín àwọn ọmọ níka wa èyí tí dọ̀tí lè máa lò ó lè máa gọ síbẹ̀ gẹ́gẹ́ bí ihò ìjì àwọn oníyìí ni àwọn táǹpẹ̀ ní sunan lọ́fítàrà àìsàn ṣùgbọ́n obìnrin ọ̀rọ̀ mẹ́ta ní bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ara àwọn tó yẹ kó wọ́n pe ti obìnrin náà ní ọ̀rìn èèyàn pátápátá ìtọ́kùnrin náà sì jẹ́ ara àwọn èèyàn tí wọ́n sọ pé súnà ní tòbìnrin jẹ́ nígbà tí a sì rí àwọn olùmọ̀ míì tí wọ́n sọ pé àtìtọ́kùnrin náà àti tòbìnrin súnà náà ṣùgbọ́n agbéré wa pé kò sí kẹ̀kẹ́ tó lọ bí pé ẹ má jáde lóbì èyí táwọn yẹn ń gbé káàkiri inú òdo ti wà yìí tó ṣe pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa wọ́n tún máa wá gbẹ síra wa ní ọmọ wa sàlàyé pé gbogbo àdìsí lọ́wọ́ akókádá bẹ́ lóbì ọ̀nà àlàáfíà òun náà wá dá a ta ìṣàlàyé fún wa pé a sì dábẹ́ fún ilé ìlọ́pọ̀lọpọ̀ ayé àwọn òbí obìnrin bàjẹ́ tó báyìí à ń dábẹ́ fún wọn láyé wọn bàjẹ́ tó báyìí tàbá dábẹ́ fún wọn mọ́ńkọ́ ayé wọn tún máa bàjẹ́ sí i kọ́lọ́ má bàa yé àwọn ọmọ wa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń polongo eléyìí látòkè dàbí mo ṣe dà nínú àwọn fẹ́ sọ àwọn ọmọ dà fún wa àwọn ọmọ tó ṣe pé wọn ò ní jẹ́ nìkan tó ṣe pé yọ ọmọ ọkọ̀ wọ́n wá di ajá àdúgbò eléyìí làwọn ń pèpè lọ èyí tà sí gbọ́dọ̀ gbà àwọn tá a jẹ́ mùsùlùmí wọ́n bá nílé ìwòsàn àwọn tó jẹ́ tìjọba àwọn èyí dábẹ́ fómi àwọn bàbá wa ti ń dábẹ́ tipẹ́ wọ́n sì mọ̀ ọ́ gbogbo abẹ́ àwọn ìyá wa àwọn náà wọ́n dà àwọn tó fi tún jẹ́ bàbá fún wa lónìí táwọn náà tún mọ̀ ọ́ àwọn náà tún mọ̀ ọ́ táwọn ọmọ kátó wá sọ pé lé àwọn owó sàn kéréje kéréje wọ́n sì bẹ́ẹ̀. a tún máa tẹ̀síwájú lé níbi ohun tá à ń pè ní àṣìwà ìmọ̀ àrò orí tàbí ká sọ pé ìmọ̀ àfọnu gbogbo yòówù tó bá ti jẹ́ pé àáfin mú eyín wa mọ́ òun là ń pè ní àṣìwà àṣìwà mustahabu fi jẹ̀lé ilẹ̀ ọ̀kọ́ ìmáa rorí wọ́n ṣe ní súnà ní gbogbo àkókò yìí bàbá máa gbà wẹ̀ bàbá máa gbà wẹ̀ ọba àjọsìn ọba àjẹrọ̀lẹ́ ọba àjẹàárọ̀ ọba àjẹyàlẹ́ta ọba àjọkẹjọ òru ọba àjọrù kò sígbà tá a lè rorí kódà bá wà nílé kódà bá ń lọ ilé ogun kódà bá wà nínú àjò kódà ká wà ní lórí nǹkan àgùn kò sígbà tá a lè rorí ìyàwó aisha gba alátọ̀dà lẹ́gbẹ̀ẹ́ muhammad sallallahu alaihi wa sallam wípé àti wá òkú òtọ̀ harrow tó lè fà ẹ̀rí orí tàbí àwọn ọmọ ọ̀yá rẹ̀ tí a máa fi ń fọnu wa gẹ́gẹ́ bí bros gẹ́gẹ́ bí close up àti gbogbo àwọn ọmọ ọ̀yá rẹ̀ yòókù òtọ̀ harrow tó lè wọ́n máa mú ẹnu mọ́ mọ̀rùndọ́ tó lè rọ́pù sísè máa ń jẹ́ kí ọlọ́run ọ̀bọ yọ́nú sí yẹn wọ́n pẹ́ ẹni tẹ́lẹ̀ ẹ bá mọ́ kànga tí máa ń fa ìyọ́nú ọlọ́run kí èèyàn máa sí bẹ́ẹ̀ àsìkò gbàtẹ́ ikọ́ wá fẹ́jẹ́ káàkiri àwọn wá ròrí ijó àdébí sọ yàtọ̀ sí gbogbo sí bàtà àdè ròrí àwọn àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn àsìkò súnnà ní bàbá lè dùn ní mà nígbà bàbá fẹ́ sàlùwàlá afẹ́jẹ́ká wo nínú àwọn súnà ni pé àsìkò tá a fẹ́ sàlùwà láyà ká wo nínú ẹni ìhun yòówù tá a fẹ́ kí. tó bá tẹ̀lé àwọn ọmọ sọ́ọ́lá àtọ̀sọ̀ pé dáwọ́dà ti ṣùpàdà mọ́tì ìdààmú tó ń ṣèwádìí tí ń dàgbọ́ ẹ̀ máa lè wò tó. tí ẹ bá ti pè bẹ́ẹ̀ sin àwọn ọmọlẹ́yìn ní ìfẹ́ kó dààmú bá wọn ní ìfẹ́ kó wàhálà bá wọn ní ìbá gbogbo àgbàlá bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ti rí pé àdébí lọ́wọ́ ọ̀fẹ́ kó wà lára wa a jẹ́ pé tábà lè máa fi bẹ́ẹ̀ ọba màdà ní gbogbo àlùwà látàbà fẹ́ ṣe. bákan náà ẹlẹ́ẹ̀kejì òwúrọ̀ ìlú àtàbà fẹ́ kírun nípa ìsàlọ̀ látà tàbí àti ẹ̀ lálùwàlà àsìkò òun tó a fẹ́ kírun abamọ́ ilẹ̀ ẹnu nínú súnà lọ́wọ́ afáàbò ẹwà gbàgbé dàbí àmọ́ àmọ́ sáadà sálọ́ pé ó sọ ọlọ́run bá sọ pé dáwùlà tí ìbá ìfẹ̀fẹ́ ni àwọn ọmọlẹ́yìn nínú àgbàmọ́ tó ó ti ṣe wá fi ìdàkú lè sọ̀lá tí ìbá pa wọn láti ẹgbẹ́ fún wọn máa rọrí nígbà tí wọn bá fẹ́ kí wọn. àṣùbá nìkan làwa dé bá àwọn bàbá wa tí wọ́n máa ń rọrí àwọn ìyá wa tí wọ́n máa ń rọrí. orí agbọ́n yìí náà sì lọ́pọ̀lọpọ̀ wà ẹlòmíràn mọ̀ bá a tún máa rọrí láwọn àkókò míì mọ̀ èyí tó wù sí bá sáábà torí pé òun tó jogún lọ́dọ̀ tó jogún lọ́dọ̀ àwọn tó tọ́ lò ṣùgbọ́n islam ọ̀fẹ́ ju ti léyìí lọ tàbá fẹ́ kírun aláǹfààní ká tó wọrí any time ọba àti nẹ́fìlà ọba àti ọ̀rẹ́ ẹ̀yìn asáfẹ́ kírun àbí nínú o ṣùgbọ́n tàbá bẹ́ẹ̀ a fi wà lórí níbi wa Muhammad bẹ́ẹ̀ ni ní ìdàkìrọ̀ àti àsínú súnà náà ní kíkà tó wọrí bí òun náà afọwájú lọgbà wa olùgbé òbẹ́mìnà ti ti wá bí wọ́n kọ́ láti pé ká máa rori ọkọ̀ ọwọ́ sọ̀rọ̀ pé ìnẹ̀dà àbúdá torí pé ẹrú ìdá kọ́ọ̀mù tọ́ba dìde ìsọ́bì lẹ́yìn sí kéwù àtàhù màláìkọ̀ wà bá bàkọ́ mọ̀kànlélá màláìkọ̀ wà dùn lẹ́yìn rẹ̀ yẹ̀ lẹ́ni tí ó máa gbọ́ kọ̀ránì rẹ̀ tí ń kéye tí ń kéye ẹ̀yẹ́dùnú yóò wá súnmọ́ àláyé sáàlì tẹ́mẹ̀ oníyẹ̀kọ̀dégbò lẹ́ni tí pé yóò sì máa gbọ́ tó ń tí ń kéye ẹ̀yẹ́dùnú màláìkà tó máa súnmọ́ àtà yàtọ̀ àbáhù títí màláìkà fi gbé ẹnu rẹ̀ sí ẹnu ẹni tí ń ka kọ̀ránì rẹ̀ hadi wa sọ̀rọ̀ ìpè pọ̀lá yẹ́kọ̀rọ̀ ààyè tẹ́ nígbà káàdì ìjọ òkèlè mọ́lẹ̀ ẹni tí ń sọ kùrán fún ka kùrán ka ka òwúpákò ká fọ́nù nínú súnà lọ́wọ́ nígbà tó kó lè bẹ̀yì tá a bá fẹ́ ajẹ́lẹ̀ kàtí ìbáàrò rí afáwà àlìmẹ̀kúdá lórí ṣẹ̀rí ṣùrẹ́yì òun ló gbára sọ̀dọ̀ bàbá rẹ̀ ṣùrẹ́yì ṣùrẹ́yì sọ pé mo bí Aisha máa sọ báyìí pé bí Aisha ìdè káàmì yọ̀bùdà òǹdẹ̀bí yìí sọ̀dọ̀ lọ́ọ̀dọ̀ sọ́lá ìdẹ̀dàkọ̀dà lẹ́yìn dá kí lànà bí wọ́n fi ń bẹ̀rẹ̀ náà tọ́ba dé láti gbòòrò tó fẹ́ wọnú ilé rẹ̀ kí ni wọ́n fi ń bẹ̀rẹ̀ ìsìnkú rẹ̀ ọ̀rọ̀ Aisha sọ báyìí pé ní ìwà àlẹ́bí máa ń bẹ̀rẹ̀ rẹ̀ títí ẹ̀ pẹ̀lú kó fi orí sẹ́nu orí máa ń fi sẹ́nu. bákan náà ẹlẹ́ẹ̀ta nígbà tí ìyá mi lè sọ láti lẹ́yìn tàbá fẹ́ tàbá jìjì láti fẹ́ kéwò òru gbogbo wọ̀ yóò tàbá jìjì láti fẹ́ ká fẹ́ kéwò òru àti inú súnlẹ̀ ká wòrí ká fọnù bẹ̀ lọ́wọ́. látà àdúgbò àfọwọ́ òde ìfá وصل يقوى فإن كان رسول الله صلى الله عليه وسلم إذا قام ليتهجد يشوش فاه بالسواء wọ́n sọ náà ọba tó bá dìde láti ké wo a máa ṣe ẹnu a máa fi pákó bu ẹnu ẹ̀ yóò máa ní máa fi pákó bu ó máa fi bu ẹnu ẹ̀ àwọn olùkọ́ wa dára ìfún wa pé eléyìí nínú tí a ṣe ní súnmẹ̀ ní káwọ́ orí orí tá a ti ń sọ yìí òun náà ní àwọn igi èyí tá a máa fi nkọ èyí tá a máa fi wa àwọn igi tá fi ẹnu wa fàyè ọba wa rí àwọn igi tá a máa fi fọnu wa yìí fàyè ti ṣe gbẹ́rọ̀ ní mọ̀ tá sọ̀rọ̀ bí tẹ̀ǹkéyì àtẹ̀lẹ̀fọ́n wọ̀tẹ̀ǹdéyé fúlẹ́sìnà tá a bá ti wá rí igi gbogbo ohun tá a lè fi mọ náà tá a máa fi wa yẹn náà tá a lè fi mọ ilé ìlọ́rọ́pọ̀ rẹ̀ ọ̀gá ìjẹ̀mọ́lò ṣáàtúlẹ́sìnà gẹ́gẹ́ bí ká lo àwọn miclean close-up àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa lè máa jó pẹ̀lú ká lò papọ̀ mọ́ bros ẹ̀ ihun tí máa fi ń fọnu bros àti gbogbo ohun tá a lè fi fọnu yẹn bẹ́ẹ̀ náà làwọn náà rọ́pò rẹ̀ bákan náà ní ìtẹ̀síwájú nínú àwọn kẹtù ṣe pé ọjọ́ ohun tá a fi tọ́jọ́ súná lè fi tọ̀rọ̀ súná dàdámá àti kúrò níbi fífọnu báyìí òun náà ni gígé kánná irun mú títú abíyá fífa irun abẹ́ wọ́n fi àkókò sí fún wa àdìsá ní sọ̀rọ̀ Malik òun lọ sàlàyé rẹ̀ pé wọ́n kìtà lánàá fi kọ́sù ṣáàrìdì wọ́n tẹ̀lé ìlànà fàá lẹ́tùfẹ́lẹ̀ yébẹ̀tẹ̀ wà kólẹ̀ àánà ألا تترك أكثر من أربعين ليلة أفا مسلم باوا pẹ̀lú sánẹ́dẹ̀rẹ̀ tó fi dọ́dọ̀ anẹ́sọ̀mọ̀ mọ́dík anẹ́sọ̀mọ̀ mọ́dík sọ pé wọ́n máa fi àkókò sí fún wa tí gbogbo ògbà yóò táàbà máa jẹ́ nìkan tí ipa á máa gé súbọ̀ mọ́ wa èyí tà ń pè ní ìlú wọ̀tẹ̀kùlẹ́mù làfà àti ẹ̀kẹ́ni ọwọ́ àtẹ̀tẹ̀ náà ti fèlè níbi pé àti ìmọ̀ àtúnrún abíyá wàhálà kòlẹ̀ àdá àti ìmọ̀ afọ irun abẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí aláàtẹ̀tòròkà àtàwìnà ọ̀gá yìí nílẹ̀ ìdá wọn là gbọdọ̀ tí kò wà lára wa ìrìnjì ògbójì ọjọ́ ìyẹn ni pé èékẹ́ni ọwọ́ àti pẹ̀tẹ̀ àgbọdọ̀ tó jẹ́ ọ̀tayọ ogójì ọjọ́ tó ọ̀bá rí mú kó ní jímọ̀ eléyìí jímọ̀ ji mi tún tẹ̀lé ó tún jẹ́ ogúnjọ́ àtẹyọká jímọ̀ mi tún tẹ̀lé ọjọ́jọ́ méjìdínlọ́gbọ̀n jímọ̀ mi tún tẹ̀lé ọjọ́ ọjọ́ márùndínlógójì irú ẹni bẹ́ẹ̀ tún dé jímọ̀ kẹfà ó tún wá bá wọn máa torí tó tó bẹ́ẹ̀ ti rí àwọn ọjọ́ èyí ti jẹ́ lábẹ́ pé lónìí ẹ̀rù túbọ̀ mú rẹ̀ tí ó kú bọ̀ yóò ti fa wọn ẹrẹ lómi àwọn ìkànnì rẹ ni ó rí ó sì gbọ́ra rẹ̀ tó mùsùlùmí ṣe fẹ́ máa wọ pé ah, ti gbé ó lè lóhun ti ẹ̀ mọ̀mọ́ ìkànnì lè wọ ọdún kan tí ò ní ge tẹ́lẹ̀ lè wọ oṣù mẹ́fà ẹni ọba jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá ìkànnì ọwọ́ tayọ ogójì ọjọ́ ọba ọba ah, ma mú jọ́kẹ̀rẹ́ jọ́kẹ̀rẹ́ lógún ṣùgbọ́n tó burú bẹ́ẹ̀ ọba máa mú ní ogójì ọjọ́ ogójì ọjọ́ ogójọ́ ọjọ́ twenty days ó oh, tayọ má yọ tayọ ogójì ọjọ́ o jùlọ abíyá àti abẹ́ á ah, ọ̀pọ̀lọpọ̀ sábà máa ń ojú ogójì ọjọ́ lọ fi ṣe bá pẹ̀lú ẹsẹ̀ lè lè sílẹ̀ ìgbà tí wọ́n ti bí ògérun abẹ́ ògérun abẹ́ rẹ̀ ni kò sínú ìlànà àwa mùsùlùmí àwọn kẹsì ni wọ́n máa ń ṣe léèrè nígbà tí òdì láti òdì lánàá kẹta tí wọ́n tẹ̀lé ìlànà èyí tọ́lọ́ wọn ti rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irun ọmọ èyí kẹ́nà ọwọ́ àti tẹ̀sẹ̀ irun abíyá bákan náà irun abẹ́ wa àgbọ̀dọ̀ ló ń dé ní ogójì ọjọ́ eléyìí ní súnmọ́ àjọwọ̀ Muhammad sallallahu alaihi wasallam bákan náà irúgbọ̀n irúgbọ̀n wa ìfáhù lẹ́yẹ wọ́n fẹ́ jẹ́ dáríjì títí rùgbọ́nlẹ̀ wájú alábẹ̀já ọ̀rọ̀ ìjọmọ́jọ́ gbogbo ọkùnrin àjòmọ́ òun náà ní àmọ̀rọ̀ lẹ́bí sọ́ọ́lá sábì ìfà ìhá ànábì pàṣẹ rẹ̀ wípé kájẹ́ nìkan tó yẹ pé kájẹ́ sí ìrùmọ̀ wa kájáríjì ìwọ̀n àgbà kájáríjì ọ̀lẹ́ amóhùlé lókojò àfẹ́sánà ti ti pàì ọ̀rẹ́ ni ọ̀lẹ́ ìṣàwò náà kakọ̀ orí iná tó sọ fún owó ìdá kò wá sí àwọn àṣẹ ìdí tó yẹ kó gbé kó ìjọ rẹ̀ tí ó wà gbé lọ bí súnà nínú rẹ̀ rí o àtẹ́bí sọ báyìí pé kọ́ọ́lé fún ní mọ́ṣíríkì ẹ yà pa àwọn ọ̀sẹ̀ bọ̀ o wọ̀fíìmù lè hà ẹ jẹ́ kí rúgbọ̀n yẹn pọ̀ wà á kú ṣàwárí ẹsẹ̀ gé túbọ̀ wò yí ìdákejì làwọn yẹn máa ń ṣe lónìí túbọ̀ bó tí wọ́n ní ó gé ni ó fi rẹ̀ tí tí wọ́n wá ni ó fi rẹ̀ òun yẹn bákan náà rẹ̀ sọ̀rọ̀ jùsù ṣàwárí ẹrẹ púpọ̀ kò yí wálé ẹrẹ ẹ má jẹ ogún sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ torí pé tẹ́ bá ti mú mi yọ máa tẹ omi bẹ́ẹ̀ mú ó sì máa kó dùdú sí bá omi yẹn ẹ̀yẹ́ sì máa gbé mi sí sínú òkú ẹrẹ wálé wàá rí kò lè hà ẹ jẹ́ kí èrùngbọ̀n yín ẹ̀yọ́ pọ̀ ọ́ ní kúlùmọ̀tò ẹ̀yẹ̀ pa àwọn àbọ̀ náà ilé ìtọ̀rọ̀ tí àlejò àmọ́ mọ́sálà sọ̀rọ̀ sọ àdìsí méjèèjì yìí fífi ń sọ fún wa nípa pé káyà pa àwọn kẹfẹ́ yìí èyí tó àwọn kẹfẹ́ yìí àwọn ìwé dárúkọ sí àwọn ní ẹjẹ́ lè tẹ̀lé fún wọn máa ń fá èrò pa ṣùgbọ́n àbùsùnmí wọn ni ká fi èrò pa wálẹ̀ bákan náà ṣe dèédé ọ̀rọ̀ èyí tó ṣe pé àwọn tó yẹ kó bá máa ń fá èrò pa wọn wọ́n fi ń tẹ̀lé ṣàìtọ́ọ̀lì òtò ìpè ṣàìtọ́ọ̀lì ọlọ́run bá sọ pé yóò bá sọ pé wọ̀là àmúrọ̀nàhùn ń pa àwọn ọmọ ànẹ́bí ádámà láṣẹ fọlá ìwọ̀ ìrọ̀nà ọlọ́kọ̀ ẹ̀dá tọ́nà wọn bá dáwọ̀ ń pa wọn láṣẹ tó mọ́ máa yí bò ẹ̀dá tọ́nà wọn bá dáwọ̀ kò ní kó nírúbọ nígbà tọ́nà wọn bá sì dá obìnrin pé wọ́n má nì í wọ́n lẹ́ni tọ́pẹ́ ẹgbẹ́ jẹ́ kóun náà ń fáyọ̀ rúbọ ẹ inú tó wá síwájú mọ̀ lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kéwú láwùjọ yìí wọ́n sì já àfá àwọn náà sì ṣe wá sí fáwọn ẹ̀wà ní rúgbò fún ìpẹ̀lẹ̀ ẹ̀kẹrin kí ni wá ní kókó àfá àtọ̀ wá jẹ́ nínú àmì pàṣẹ àbọ̀ ọjà àfá àdìgbò lórúkọ̀lẹ̀ ẹ̀kẹrin nínú àmì tó fọ́ wá jẹ́ pé àwọn olùkọ́ fún wa ní kọ́ ìdàkẹ́sọ́ lágbára pé tẹ bá ẹni tó fẹ́ bá ń sọ̀rọ̀ ọlọ́run ẹwẹ̀ ẹ̀kẹ́ tí ọba ti ń tún ìpẹ̀lẹ̀ ẹ̀kẹ́ má gbà má gbọ́ rẹ̀ bá mi ń jàgbọ́ ọlọ́run bá níta ọlọ́run lọ́mọ ìjọ máa ṣe ń kọ́kọ́ tìtánu tìtánu kí yóò tún bọ́ lé ọgbọ́n ọlọ́fẹ́ dákúlẹ̀ gbọlódó kí ló lọ gbára lé àwọn alọ́fẹ́ jẹ́ afárá àwùjọ yìí ọmọ àṣẹ wà àṣẹ onínú gbọ̀ lẹ́ tìtánu àárín sọ̀njàmbá ọlọ́run ọlọ́run lọ́mọ ìjọ máa wá ìṣèlú nìkan ní gbogbo ayé ìrùgbọ̀n mọ́ wọn láti fi ilẹ̀ ohun tó gbé wọnú kéwòrò ọwọ́ aṣọ di sọ di bàbàrà márùn yẹn lọ́wọ́ gẹ́gẹ́ ìrùgbọ̀n ṣe dandan ohun tí wọ́n máa wí náà ìrùgbọ̀n ṣe dandan ẹ̀ tó bá ṣe dandan wọ́n ni ọmọ fi ilẹ̀ nítumọ̀ nǹkan ṣe dandan ní pé kọ́ ọmọ fi ilẹ̀ kátó bẹ́ẹ̀ tó fi kúkè ṣe dandan náà kátó wá sọ pé tẹ̀tẹ̀ ní pé yóò fi gbogbo ọlẹ̀ ẹni tó dáa jẹ́ àmì àtàkùn ìgbìlẹ̀ ọkẹ́ tí wọ́n mọ̀ sí kíkà kàdórí ẹ̀ ètò ìfẹ́ jíjá tẹ̀ ẹ̀rẹ́ tẹ̀lé ìgbìlẹ̀ ọkẹ́ tí wọ́n mọ̀ sí pẹ́lá rẹ̀ sí lórí ọ̀rọ̀ wọn ipe ẹ̀jẹ̀ tó ìgbà àwọn owó gbà ah, ah! ọmọ ìgbìyànjú síra yìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò àtẹ́lẹ̀ ọmọ sọ́ọ́lá àbùsọ́lá oṣù kò wálẹ̀ èso òun ló ti kọ́kọ́ sáájú àwọn àfáàsì sáájú rẹ̀ rẹpẹtẹ tí wọ́n ti síra lórí ìwòsàn àti bí ká ló mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò ní sílẹ̀ kò sí tí ń fa àrùn ẹlòmí ẹlòmí owó gbẹ yóò sáré jọ pé wò dàgbà yọ bá nínú pọ̀ yọ máa jọ pé ti dàgbà yọ máa jọ pé kìíní kan tètè máa ń bá sórí èyí lóhun funfun wọ́n tètè mọ̀ fún gbàlagbà lẹ́yìn àti ẹ̀gbọ́n tó rí èyí ò ní fi là bó ṣùgbọ́n sẹ́kọ̀ọ́ kí láàrin bò wọ́n tètè mọ̀ wá sí dàgbà ní kíni àmì lọ́jẹ̀ tí èèyàn bá jẹ́ nìkan tó ń gbé wọn orí èyí oore ni oore ni kódà pé àwọn àwọn ìmọ̀ ń gbé ọdún pẹ́kọ́ lọ nínú àwọn àmì tó yẹ pé èèyàn ń bẹ nípò pé tó dàgbà lórí máa nínú ara yálà lórí ọwọ́ àjọ pé nípa ẹgbẹ́ pé owó tó bá jáde fún ní ọ̀jẹ̀ yóò ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ní yẹn. tó gbọ́dọ̀ rẹ̀ ni wọ́n wá ń pa gbogbo ayẹpẹ́ rẹ̀ ní ebi tí wọ́n padà ń pa orúkọ rẹ̀ ẹ̀yìn tó di àyè ibi tí ń wù yẹn tí wù yẹn kò gbogbo ni wọ́n máa lè gbé kàkà kó mọ ọjọ́ tí yóò fara abẹ́rẹ́ lóòjọ́ yóò o yóò wá gbé gíláàsì yóò wá fa ojú ọdún méjì àwọn mùsùlùmí wọ́n tó abẹ́ ìdíje lọ́hùn tọ́ba tẹ̀ tó máa ń tẹ̀ lọ́hùn sétí mọ̀ bẹ́ẹ̀ kó tó fi tó fi jẹ́ pé nínú iṣẹ́ tó le ní ọ̀jẹ̀ ń bára lábẹ́ ìsàlẹ̀ torí pé nínú àwọn táwọn yẹn gbé wá láwùjọ yìí ní ẹ̀dí bá ń fáwọn mọ̀ mi eléyìí dé ọfá wù mọ̀ eléyìí dé ọfá wù ó sì jẹ́ bá bá á sùkánì lè díẹ̀ ọ̀kan náà ọmọ ìyá wa ti tó wà sí táwọn èèyàn lédè kan ló ń bá bá ìbá wọn pé bí n tó bá ní mo bá gẹ̀ ní mo gẹ̀ àdéhùn látọ̀lọ́ ń lọ ọkọ̀ tó kú ju àkọ́kọ́ ni pé àwọn èèyàn tó gbé pé a fẹ́ gẹ orí a fẹ́ gẹ ìròyìn ọkà gbogbo wọn lọ bí twenty two lọ́jọ́ kẹsàn-án èèyàn níbi lọ́jọ́ pé orí lè tù lọ́fẹ́ gẹ̀ tí ó sì gẹ̀ lọ́gẹ̀ láàkẹ́yìn gbogbo àwọn tó ń bí ẹ dákun ẹ bá mi là lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ bá mi ṣe é ní gidi ẹ sì bá mi fá ọ̀pọ̀ yìí náà bí ṣe ń gbé wá ní lóṣù ọ̀tútù bá ah, ọ̀tútù bá irun méjì péré lórí tẹ̀sí lè dá fún ẹ lọ́dọ̀ ọ̀dọ̀ afọ àpàdà pé tó ṣiṣẹ́ yọ ṣiṣẹ́ yọ àwọn ọlọ́pàá ń ẹbá ńlá pátì ẹbá ń gẹ táìsì ẹbá ń gẹ ọ̀bámà ẹbá ń gẹ alábọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn yẹn ń jẹ lónìí gbogbo ẹ̀mọ́ ti fẹ́ tó wáyé lórí méjì péré mo rí gẹ àwọn láàsì òun ni mo rí gẹ nínú àwọn tẹ́ tó le jù ní ẹ̀sẹ̀ bàbá wa láwùjọ táwa iṣẹ́ tó le yẹn gbé tọ́ bá sàtẹ̀ yẹ ọjọ́ pé kọ́ máa sì máa tẹ̀ lọ́hùn jẹ́ẹ́jẹ́ tí ò jẹ́ pé bóyá ọ̀sẹ̀ fẹ́ darẹ̀ láàmú wọn lọ kọ́ sí ẹ bábà kan lọ́gà káwọn yóò máa gbé wọn máa gbé ọkọ máa tà jẹjẹ lílì yóò máa tẹ̀lé ọ̀hún ba lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ ewu tọ́lá ọba ní wọ́n náà wọ́n náà lálẹ́ mi wọ́n dákọ̀ wá ẹ̀ka wọ́n náà lálẹ́ mi wọ́n ní wọ́n ẹ̀rọ ayé lọ́wọ́ ẹ̀rọ ayé lọ́wọ́ lórí dáadáa àti fàyọ̀ ọlọ́run ẹ má rárá ayé lọ́wọ́ lórí ẹ̀ta lóhùn àti àìdá àti ẹ̀ṣẹ̀ ọmọ ìrà yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìtàánú lórí ẹ̀ṣẹ̀ rẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ òun ni kéèyàn máa kéèyàn máa lakásù lórí àwọn èèyàn kéèyàn máa ṣe ìdàkùdàkù lórí àwọn èèyàn ìyẹn rẹ̀ wọ́n lọ́wọ́ lórí aburú ìyẹn rẹ̀ wọ́n lọ́wọ́ lórí aburú títẹ̀ bá bọ̀ bá ti di lọ́sí tẹ̀ títú láti wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ títú láti bábà lọ gbọ́dọ̀ wá sí láyé lọ́wọ́ sẹ́ni ṣe bẹ̀mí ìlú àti kọ́sẹ́ sáà sí mọ́sẹ́ gbàtọ́ bí ọdọ̀ ká níbi iṣẹ́ jù ọ̀kẹ́ náà ọmọ wa tẹ́ gbé yájẹ ìjàlọ́kọ̀ tó sì dọ̀gá tó sì mọ̀ ṣùgbọ́n rí pé gbogbo ohun títẹ lára tẹ́ ìpátá àrọ́ ọ̀pọ̀lọpọ̀ jù lẹ̀ ó fi lọ́nà ọkọ̀ sẹ́jú ó sì dọ̀gá níbi iṣẹ́ jù nínú àwọn pé ìwọ́n sọ rẹ̀ ju máa rí ojú iṣẹ́ kan tí wọ́n mọ̀ pé iṣẹ́ yóò fi ẹ̀ lọ́kà balẹ̀ yàtẹ́tẹ́ tí màá ti jẹun lójoojúmọ́ tí ma fún ìyàwó jẹ ní mímú pa yọ jáde wá lẹ́nu tó bá fún bí àwọn èèyàn ní àwọn bí àwọn èèyàn jẹ ìwọ̀n máa tà nígbà tí wọn yẹn pọ̀ bẹ́ẹ̀ wọ́n padà bẹ́ẹ̀ wọ́n ta a ti lọ òun náà ní fífi òògùn ọlẹ̀ yorùbá káfíńlẹ̀ ọwọ́ ayẹni gbogbo kọ́dọ̀ wà ó ọ̀yá sọ́ọ́lẹ̀ báwọn àwọn àmọ̀ bá fi lẹ́ sábà sọ pé rúgbìn ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ báwọn mi ṣe máa wọn èyí ti wọ àfà lọ́wọ́ àníbẹ̀ wọ́n lè sọ̀rọ̀ yẹn ló jẹ mọ́fà kí ni wọ́n bá jẹ́ àbá fún ọba jẹ́ fẹ́ sílẹ̀ torí tọlọ́hún torí mọ́ bá rẹ nígbà ọ̀pọ̀ ọjà àbá á òfilẹ̀ yẹn ti tó gẹlẹ́ láti ṣe gbogbo òfilẹ̀ ṣùgbọ́n àwùjọ wa yìí ti tó kú sí ti dé ni pé téèyàn báyìí ti ní aṣáájú tí ìkẹsì ọ̀rọ̀ ọlọ́run nínú ẹ̀sìn ọlọ́run ó ti dẹ̀ láwọn èèyàn máa wò ó pọ̀ sí wọn fẹ́ mọ kí ní kílọ́ ọlọ́run sọ kí lànà ẹ̀dì sọmọ láwùjọ wa yìí kí náà fà ń ṣe ilé rẹ̀ pé àáfà wa àti òdòdòmọ́lẹ̀ o dábàá tó òdòdòmọ́lẹ̀ ọba jẹ́ fọ́ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n bá wọn bá túlẹ̀ àìsílẹ̀ ìsọ̀rẹ̀ àbísọ́fẹ́ gbọ́gbọ́ ọmọ pé ó tà bá wa àwọn ẹ̀rí nìyí o tẹ́lẹ̀ mi máa ń gbé wa o lójú ẹsẹ̀ ni wọ́n máa fi làákà ìdájọ́ kí wò ló ké tó tó dúké ní ti àfa àti séwù lágbájá séwù lágbájá ò ní kọ̀lẹ́ tọ́lọ̀ ọmọ pé ó lọ sí ìyàwó àlè ẹ̀ nínú orin tọ́lọ̀ ọmọ ṣe fún àlè ọmọ yìí ni pípọ̀ ẹni ó lè dàbí àlẹ́bí ọ̀nà kò sí mú yóò níbi tó ń kù sí nínú àwọn àṣìṣe tọ́pọ̀lọpọ̀ àwọn àfa àmì láwùjọ yìí kò sẹ́ni ó dáa tán sẹ́ni ó pé tán kò sí ibi tí ẹ bá kù sí yẹn ti àwọn èèyàn kọ̀ọ̀kan kù sílẹ̀ lé ibi àkóńtà nínú láwùjọ wọn tó wáyé mu aláwọn afáàtọ́kọ̀ àwọn tó ń tó òde gbùgbọ́n ṣùgbọ́n tó bá dé jẹ́ gbégbé yẹn à tí wọn ní máa ń le jù wáàjì ìfáwọn lẹ́yà wáàjì ó fi mọ́ ìyàwó ẹ̀yẹ ní o ìsì fàtì àwọn àbẹ̀bẹ̀ yà ṣe yàtọ̀ tó wọ́n fẹ́ nǹkan wáyé náà lọ sí

wọ́n ní kí ìsàlọ̀ láti tó kí ìrí ṣe kí ilé iṣẹ́ sẹ́yìnsì lè fẹ́ jà mo tó jẹ́ oṣù nínú títí wàá lọ sún bẹ́ẹ̀ ni wọ́n lọ sún bẹ́ẹ̀ jà ọlọ́run ti fi bẹ́ẹ̀ lórí náà lè ní pé o lè fún kọ́kọ́ sábà kí wàá lọ ní eh, látara bẹ́ẹ̀ torí bọ́ọ̀rù mi lọ ẹ̀ níbi ẹ̀ máa sàlọ̀ alẹ́ tó ní kí ni lájúwà ìdí àdẹ́gbẹ̀mọ́sà sọ́kọ̀ tó nípa pé kí ẹ̀rọ mọ́ sí ẹ̀ bá lè sàlọ̀ lábó tó máa irú bẹ́ẹ̀ wá kọ́ nínú ẹ̀sìn tó ṣe pé yòó lè tó mi ò kú ní lẹ̀sìn ọlọ́run á lè rí ìwẹ̀ ìjátá kò sí ìwẹ̀ ìjátá ó ṣe ń bẹ̀ yìí àti mo ṣe púpọ̀ bẹ́ẹ̀ kò gbìyànjú láti ṣe púpọ̀ ìtọ́nà bá ti kọ́ sí ọ̀bá gbé kọ́ra òkú ọ̀yẹ́ tó ìwé sọ ọlọ́run gbé ké ìsàlẹ̀ sí ọ̀tọ̀ àwọn àmẹ́ta ṣẹ̀yìn ààrẹ ti ní ìlú tó gbogbo ẹ̀ ẹni ó lè tẹ̀lé ṣùgbọ́n àwọn èèyàn ní wò ó ní kí náà fún alágbẹ́já ń sè náà wọ́n wà lè tẹ̀ bàbá alágbẹ́já ò lérí mọ́lẹ̀ ẹ̀ ẹlòmíràn ní bàbá alágbẹ́já awọ ẹ̀kẹ́ rẹ̀ yóò ṣí mọ̀ ẹ̀ wọn ni a fi ilẹ̀ yàyàyàyà ni a ṣe bàtà tírípù bá fi ilẹ̀ bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀ nínú tọ́lá ọba ti fọwọ́ ọ̀rùn mọ̀ ní pé ìtàjọ́ ọ̀pá pọ̀ mọ́tẹ̀ ìkẹ́ǹdé ọ̀pá pọ̀ mọ́tẹ̀ ìdìwọ́ ọ̀pá pàmátàlá kódà kí ìyànjọ́ ọmọ ìyá sílẹ̀ ọ̀lá kan kódà kí ìyànjẹ́ méjì ẹ̀ẹ́dì ìfẹsẹ̀ bí ẹsẹ̀ rí ọ̀rá ìgbọ̀n wọn yá bí fèsì yẹn bá ṣe rí ni máa ń pa sí ọmọ jáde lábẹ́ tẹlẹmí lè jáde sọ̀rọ̀ tẹlẹmí lè fò ní gbogbo ẹ̀gẹ́ lè jẹ́ pé parí kẹ́ni ó ti jáde níbi ìsàlẹ̀ ní ìyẹn ní bẹ́sùlá ìlànà àti ìrùgbọ́n rẹ̀ tí mọ́tò bá dàdé ìjọba yà gbọ́dọ̀. tẹ́ẹ̀rẹ́ báyìí lẹ́nu ọ̀rá ni ọwọ́ agún tó kù ní ìsàlẹ̀ lódò. atẹ́kùn fẹ́ báyìí ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́ ní ọwọ́ afẹ́lẹ́. mọ̀ṣálá tẹ́ẹ̀rẹ́ lẹ́nu owó oníṣẹ́ máa ń tẹ́ẹ̀rẹ́ báyìí lẹ́nu tẹ́ẹ̀rẹ́ lẹ́nu báyìí ọwọ́ tó kù gan ní ohun tó kù gan ẹlẹ́ òwe tí ìsinmi yí ilẹ̀ àwọ̀ owó owó lágbà bọ́lọ̀ fi dá òun ẹ̀ ẹ wà máa ra òun ìjọ máa sọ bí ibi ẹ wọ́n ní sábà ti kọ́ bí ìyọba sẹ́kù sálẹ̀ káàkiri ìgbéná làbí láì fún ọmọ ọmọ ọmọ bàbá gbọ́ bẹ́ẹ̀ ọjà yàtọ̀ pé ṣe lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọkọ̀ làbẹ́lẹ̀ àgbògbò ní máa ń ṣe gẹ tí wọ́n sọ pé máa ń ṣe ń ndị, bá fẹ́ ṣe ajé àti ọmọọrọ̀ wọ́n ọ̀lọ́ ajé ọ̀lọ́ tẹ̀lé yẹn náà tó ọba ṣe ìrù wa yóò tó bẹ́ẹ̀ ìrù wa gbogbo tí mo ṣe ń ìrù mọ́ ìka méjì náà ló ìka méjì. ọmọ ẹnu ọwọ́ àdìgbò wọ́n ti kó kọ́mpútì tí níbi àgbọ̀n bí àgbọ̀n wà kò mú kàkẹ́ ìwọ̀n tó fẹ́ kò mú kàkẹ́. èyí táwọn ṣe ń wí ni pé níbi àgbọ̀n yẹn yọ àwọ̀ sí yọ wá bù yóò bu ewu yẹn yóò bu èyàn bá sẹ́kùn sí sàlẹ̀ báyìí yọ wá gé ìwọ̀n tó aláwọ̀ tó bẹ̀ lọ́dọ̀ ìjọ ni ẹnì kẹta rẹ sí ìrùgbọ̀n rẹ pọ̀ nílé táàmù ẹ lè sọ fún mi gbogbo bí wọn mọ̀rẹ́ tó pọ̀tọ̀ orí ẹ̀ kò kọ́ fún un kò tó fún un. ṣé ẹ̀ bá ara wọn tó fún wọn léwu pọ̀ bàbá kan bẹ̀ níbi ní sọ̀rọ̀ ní ìdíje. irúgbọ́ rẹ̀ pọ̀ débi pé tẹ̀kẹ́tẹ̀kẹ́ ọwọ́ á pọ̀ débi pé ọlọ́run ló mọ iye àwọn àlùjànnú tó ṣe pé ìwọ̀n ẹni gẹ lọ́ba àwọn ẹlẹ́wọ̀n ìgbà ìgbà ìwọ̀n ẹni gẹ fúnra rẹ̀ níbi pápá jùlọ ní ọba fúdẹ torí tọlọ yorùbá nínú ọ̀ṣọ́ àwọn ọkùnrin ni afọwọ sí ẹgbẹ islam ló ṣe ìlẹyà wọn ni pé wọn yóò rọ muhammed kò lè yàtẹ wọn ṣe é léwọ kéèyàn afárúgbà o ibùdó azumi àtàwọn nínú ẹgbẹ́ wa pé àpánukọ àwọn olùmọ̀ alìjìmá aláhùnmọtì alìkìlẹyà àpánukọ gbogbo àwọn olùmọ̀ àwọn ọmọbìnrin táwọn ẹwà wà táwọn sọ pé ẹ máa bá àádùpọ̀ gbogbo àwọn olùkọ́ ni wọ́n sọ pé ìfáwùmọ̀ èèwọ̀ ni ibi tátó ló mú àwọn afá wà òun ni ká tírìmù tírìmù tí mo gbà lérò òun ní ẹ̀lẹ́kọ́ ọ̀pọ̀ yáyà tó tó kọ́ lọ́wọ́ máa ń fún ẹlòmí ìlú Masha Allah kì í ṣe àwọn tí kéèké sára ń kó mi síbẹ̀ lè yí táwọn ẹ̀ tó sọ yẹn àwọn afá ní kọ̀ sọ̀rọ̀ mi tó tó kò fẹ́ àwọn náà kẹsẹ̀ ń ẹ wà lórí máa tì í ọ ìyàwó lẹni pápá ó láàrin tí ilẹ̀ tí ọ wà bẹ́ẹ̀ yá yá kó kílíà ẹgbẹ́ kó fáàn kó má ta kókó ìbẹ̀rù ló jẹ́ fáwọn ọ̀tọ̀ ọlọ́run ọba pàdé ọ̀tọ̀ ọlọ́run pẹ̀lú àwọn olélé lọ́pàá àwògbọ̀lá lẹ́yìn gbọ́wọ́ ẹnu lẹ́yìn tí pàtàkì àǹfààní ẹ̀ àwọn ọ̀daràn tó ti sáájú náà ni wọ́n ti gbogbo wàhálà ẹ̀ wá lọ́n tó gbogbo wàhálà ẹ̀ tó ọgbẹ́ sí ọlọ́pàá bá rẹ̀ bọ̀tá kan lẹ̀ gbogbo ẹnu la ẹsẹ kò sákọọlẹ ọbẹ ẹsẹ sọjà fáwọn ọmọ rẹ kò sákọọlẹ ṣùgbọ́n àwọn tó ti sáájú yẹn tó ti pé àwọn kó ìra kò tẹ̀sí yẹn ó sì mọ̀ fáwọn mùsùlùmí ọjà ti tẹ̀sí yẹn wọn náà gbé gbogbo wàhálà yẹn wá àwọn gbé wá kó jẹ gbogbo àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ètò sọ̀rọ̀ ọ̀gbọ̀n nìkan ló kó sínú ẹ̀fọ́ yẹn jẹ́ kí ló kó sínú tó lè dé téèyàn sí. ṣíṣe sọ́jà tẹ̀sí aṣọ túbọ̀ nínú tiwa yìí ẹ bá lọ sí sọ́jà sáwọ́dì bí kí wọ́n máa ṣe jìyà ní sílẹ̀ sílẹ̀ láì kò sí yàtọ̀ ní mò ń fi sọ sọ́jà alẹ̀ fún ọmọ ìlú kẹsì jọ ọmọ ìlú wọn lọ ọ̀rọ̀ kọ́rọ̀ ní pé àwọn Amẹ́ríkà ni wọ́n lọ gbà ní security ní sáwọ́dì wọn ò gbọ́ ọmọ ọmọ orílẹ̀-èdè yọ̀yọ̀ ọ̀rẹ́ nù ọ̀rẹ́ ńlá ọmọ òlú wọn náà ní security látòrí ọlọ́pàá lókè wọn ò gbọ́ ọmọ ìlú kódà àwọn ọ̀gbà ẹni tí èbá ti ṣe inú tí wọ́n tó gbé èdè lè ó sì ní ó ní dátà ọ̀sọ̀ tó sún náà ní ọ́nì àbí ṣíà ó ṣíà wọn wá ọjọ́ sọ ọlọ́pàá wọn lámọ̀ ẹlẹ́pẹ̀ wọn ò ní fọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹ ọjọ́ sọ́jà wọn ò ní fọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹ ọ̀tá bú kí ó lè rí tọ́lọ́ jẹ́ gbogbo àwọn tí ń sẹ́jẹ́ hárọ̀ mọ́kì àti mọ́jáde tí wọ́n máa ń sọ àwọn ọ̀mọ́ àtàwọn tí ń kí nìyẹn àwọn ọmọ ọdún wọn ní o tí wọ́n ti gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá àkídà yé wọn bàjẹ́ nígbà wọn bá táwọn yẹn kí wọ́n bá kírun tán àwọn àgbẹ̀lẹ̀ ọ̀fìtì wọ́n lè wọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ níbi tẹ̀gbọ́n àwọn ni wọ́n ti sọ̀tọ̀ láti rò àsìkò tó wù ní mọ̀ náà ẹni mi ló ti gbọ́ sí ní àṣù àwọn mi ló ti kàn ìdúsọ àwọn yẹn ló ti kàn kí wọ́n máa wọ́n fi àtàwọn ah, eléyìí kírun ìwé ọ̀kẹ́rẹ́ náà ló ní ló ní fífi lè lórí òkútọ́lọ̀ àwọn yẹn wọ́n ń sẹ́yìn bẹ̀rẹ̀ ní àwọn yẹn ẹlòmí ó kẹ́jì tágídí ìfáàkù ìmọ̀bẹ pa ó ti mú ọbẹ̀ lọ lọ́jọ́ ọbẹ̀ báyìí ibi títí lọ láì là àwọn ti gba àwọn ìgbò lọ́lọ́ tí ọba sí dẹ̀ra ẹkúrú ọ̀sẹ̀lẹ̀ ọlọ́mọ balẹ̀ fi ọlá tó sàánù wa àdìlẹ́sìyá àwọn olùmọ́sálà yìí pé àjèjì máa wà láàrin hóró mọ́ sí kálí àwọn ogun àwọn olùmọ́sọ pé àpanupọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn afọ àpèké yọ fárúkọ o èèwọ̀ ni. ana ti hálíkì ha tàṣàkù ha mi nísà ìmọ̀ akọ́pọ̀ èyí sì ń jó omi ní o àbùsọ̀pẹ́ ní sọ́yẹ́ tó bá ń fárúkọ rẹ̀ ẹ̀ máa pè ní bọ̀dọ̀ omi. àwọn afọ àwọn pé bẹ́ẹ̀ o olóògbé àti gbọ́ ana ti hálíkì ha tàṣàkù ha mi nísà àtàkọ́ nísà bàbá gbọ̀ngàn ìmọ̀ akọ́pọ̀ èyẹ fi jọ obìnrin o àlẹ́bí sọ pé láàárọ̀ rasúlù láàárọ̀ rasúlù sáàlà láàárọ̀ sàmì yìí náà nínú ti yára bí sísà àlẹ́bí sì gé gbogbo ọkùnrin tí bá ń ṣe jí omi ọ̀nà olè ó máa ń gbàgbé jí omi lára rẹ̀ nípa ọmọ báwù náà sílẹ̀ nígbà tó sáwọn lábá àwọn bí ọdún kan sí twenty years ó ní kùmọ̀ lẹ́ẹ̀kan ó ti ní sáà ìjọ jáde ó ti ní sáà majority gẹ́gẹ́ bó ṣe fún ọ̀sẹ̀ ní rúpọ̀ yẹn ó ní gbọ́dọ̀ ọkọ̀ fún àwọn obìnrin náà àwọn ní wọ́n ti ṣe níbi ẹgbẹ́ tàbí méjèèjì omi ò lè má ní wọn ò lè má ní tó jẹ́ pé aṣọ ti ṣéèfù tí wọn ó yàtọ̀ ṣéèfù tí wọn ọlọ́run bá ti dá wọn tó wọ́n ní wọ́n ní ọyàn láyà bọ́lọ̀n ti dá wọn bọ́lọ̀n ti dá wọn kùn

ṣùgbọ́n ni wọ́n bá lérú fún wọ́n bá wọn sọ bí omi wọ́n mọ̀ fún un ọ̀dà ni ilé pọ̀ ayọ̀ nínú àmì ìjọ́jọ́ òun náà ni kéèyàn jẹ́ lè fẹ̀sùn pé yóò lérú fún àbẹ̀lọ́n kọ́lọ́ǹkọ́ balẹ̀ kí ọlá kó fún wa ní àgbọ́yé rẹ̀ ọmọ sì wá lẹ́nu tó ṣe pé àáfàá lá máa fi tẹ̀sìn ọlọ́run àlílé tẹ̀sìn ọlọ́run bá pẹ̀lú mọ́ọ̀lọ́run ọ̀hún mọ́ọ̀lọ́run sọ òun ni ká máa gbọ́ yé pé ibi tọ́lọ́run ló kù sí ni pé òní òní dáhùn sílẹ̀ nínú ti jẹ́ àbáwá náà ó fi yáwó yẹn pé kí rọ̀ wọ́n lọ́rùn òsùn tó burú mẹ́ òun sì sí rọ̀ lọ́rùn wọ́n kó báwọn yẹn wọ́n kó báwọn yẹn wọ́n wá sọ wípé kọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn wọ́n wá sọ ọ́ díjọ́ tó báwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn bá ti yà láwùjọ yẹn rògbò ọmọ ọlọ́pàá mọ́ ọlá ọ̀pọ̀ ọ̀sọ́lọ́run bá lágbègbè eléyẹn wọ́n á sọ ẹlòmí ilẹ̀ sọ ọ́ dìjà fẹ́ ọmọ kéwú mi ọmọ kéwú mi bá ti lẹ́nu mọ̀ báyìí ó lè fẹ́ ló sọ pé lágbájá ìfẹ́ rí igbó ìfẹ́ fọlọ́ba o ìrùkọ̀ ní pè nígbó kí ni wọ́n ní gbogbo ọkọ̀ ọjà pa ní ọ̀fẹ́ sọ pé ìwọ ọmọ yóò ti fẹ́ jẹ́ alágídí a lè fẹ́ rí igbó ìgbó ìrẹsẹ̀ nígbó fẹ́ sọ

ó ti di pé ó ti tẹbi sí kí o ní pọ̀rọ̀ ọ̀gbọ̀n báyìí á ọ sọ̀rọ̀ lórí ẹ̀ débi pé ara wọ̀ ọ̀gbà àti kábí. Ìyàtọ̀ tó ó ní ọdún ìwòye ó lọ fa amọ́lẹ̀pọ̀ ọdún ìwòye ó yá pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Màmá kàdà, màmá wà, màmá wà, tòbí ìdí wọn sọ̀rọ̀, ṣàlọ́, máa fi, máa fi, máa ọkẹ́ yìí sẹ́mi lọ́lọ́ ẹ̀mí làdé bí tọ́lọ́ ọ̀rẹ́ yìí ẹ̀mí ẹ̀mí làdé bí tọ́lọ́ ọ̀rẹ́ yìí àgbègbè amáàlà mo tún kọ yìí àmọ́nẹ́ ló ọmọ òkèlè o àmọ́nẹ́ ni ó ìsìgbọ́dọ̀ má ti fi àmọ́nẹ́ àmọ́nẹ́ tí wọ́n kọ yìí gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ìdí ìdúkù sí lórí ẹ̀bá ń tọ́lọ́ òṣìṣọ́ nínú wájú òsì jáde ní mọ́

títí ẹ̀ tọ̀tún náà tọ̀tún náà títí ẹ̀ tó pọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa rí láwùjọ yẹn àbẹ́lọ́ ọlọ́run ọba ìdẹ̀gbẹ̀rẹ̀ kó tún àwùjọ wa yẹn sọ gẹ́gẹ́ kan ṣàlàyé fún wa ẹnì kẹtọ́ dá pé tán ṣùgbọ́n kan tó máa wá sọ fáwọn èèyàn pé ìgbìmọ̀ ẹ̀ ti dẹ́dẹ́ fi wọ́n lẹ̀ tí ó sábà sọ pé nǹkan ẹ̀ ti dẹ́dẹ́ tí wọ́n ní àfi ilẹ̀ ìdájọ́ kọ̀ọ̀kan lọ́tọ̀ nǹkan ẹ̀ ti dẹ́dẹ́ ọ̀dà kí ni ó ní gbé súnà ẹ̀ wọ́n á gbé súnà tí wọ́n ní bá má tẹ̀yìn ọ̀rọ̀ tó kọ́kọ́ ni wá ní pé ẹ̀ẹ́dì ah, ti àjẹ́ fún mi pé wọ́n ó pè é láàpá wọ́n sọ pé káwọn yóò kúrò wọ́n lẹ̀ ipò làbá àti bẹ̀rẹ̀ yẹn ẹni abẹ́mọ̀ làbá àti gbọ́dọ̀ tó kúrò lẹ́ẹ̀kẹ́ ọ̀yìn dàbí ọjọ́ àbá àti kódà kí máa yẹ lẹ̀wọ̀ fáwọn àwọn tó yẹ pé wọ́n ń dáhùn yẹn ló ń nínú ilé gẹ nínú wọn kọ̀ọ̀kan dé lámẹ́nu ọba àmáwo àyọ̀ tí ó jó ní kúrò ṣùgbọ́n yóò bá má jẹ́ ní kẹsẹ̀ ìfọ́ já ó fi ilé nítorí tọ́lọ́ torí pípa ta déjì lọ́wọ́ àwọn èèyàn ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tèlè bá tẹ̀ yóò ní ìmọ̀lẹ̀ tó wà ní ọdún tẹ́lẹ̀ lọ́wọ́ mọ́sálásí ọdún tẹ́lẹ̀ lọ́wọ́ ṣe wà nínú àwọn ìlàwùjọ wà ní òní à tọ́ba tá a mọ̀ kókó tí ó rọ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n yẹn kì í ṣe díẹ̀ wà bẹ̀ yìí tí wọ́n wà ní títí ńlá wọ́n sì máa ń tírèmù gbogbo wọn wọ́n dẹ́sẹ̀ báyìí wọ́n ti tọ́ ọ̀rọ̀ ọgbọ̀n ọ̀rẹ́ yẹn ní o wọ́n wò tèmi tí wọ́n jẹ́ máa mú yí o ọ̀rọ̀ ọgbọ̀n ọ̀rẹ́ yẹn ní o ẹ̀fẹ́ táwọn sọ wọ́n wò tèmi tí wọ́n jẹ́ máa mú yí o ọ̀rọ̀ ọgbọ̀n ọ̀rẹ́ yẹn pé àwọn lẹ́wọ̀n kò torí bó mo sì máa pè fún kọ́ máa sọ bóso bá wọn nínú aborí tó wọlé náà àwọn Yorùbá wa lẹ́ẹ̀ni kẹ̀ẹ́ wa pẹ̀lú òní lérò pọ̀lẹ́ ẹ̀ ó ti wá ti jẹ́ kó bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn abẹ́lẹ́ ọ̀hún fọlọ́mọ bá lè gbé lápá tún ọ̀ṣọ́ wa sí akólùkọ́ ní àlá láti àfihàn lè lọ́kùnrin dáa إنه هو الأول. lórí ìrìnàjò pẹ̀lú títí lọ àwọn àfààní ìjà ní sábàlẹ̀ lórí ajé máa ń gbàdú ìṣẹ̀rọ̀ ọ̀rọ̀ níjà ni ọ̀rọ̀ ń gbọ́ púpọ̀ tó yẹ ẹ̀sìn bí ẹ̀ máa ń gbá tẹ́lẹ̀ ní pé téèyàn ò bá yàwó àwọn ilẹ̀ àpẹẹrẹ ohun tọ́jọ́ tí wọ́n bí ìmọ̀ ìdíje ṣùgbọ́n níjà rẹ̀ àdéhùn yẹn àwọn àdéhùn tó wá wọn kà ń sọ torí pé nínú àwọn àdéhùn kẹ̀kẹ́ tó wá gbogbo bí yàn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ yà lójú ṣùgbọ́n lóbi ìgbẹ́ tó bí ẹgbẹ́ ìyàwó mọ́ ẹ̀ lára nígbà tó bí ẹ̀ ilé yọ àkókò tòlóṣe pé irú àwọn àdéhùn yẹn àdéhùn ìdálẹ̀ gbèsè àdéhùn ìsẹ̀ǹkì tàbí àdéhùn gbé ń kọ́ wa ní àtàyò ẹ̀sìn tó nínú àti ká máa mọ kẹgà ìpínlẹ̀ nù. nígbà tá a mọ̀ pé pínlẹ̀ nù ìbá ti di ẹ̀sà ti ṣe ìgbà wa gbà áwà wípé kíláàsì ẹ̀kẹ́ náà ní káyà. ọkọ̀ àjùlọ ń gbà tẹ̀ ìjọba ìwé kọ̀ǹtíṣàn ìfowó yóò fi ìyálẹ̀ ọmọ yóò ní oníjọ àwọn yóò máa sọ ọgbà ọmọ yín ta kókó mọ́yìn rẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ yàrá ọmọ yín lónìí wọ́n ya ta kókó tí a takókó orí pé ohun tí wọ́n ti máa ń kà. ọ̀nà ìgbẹ́ ní owó yẹn ó lè yẹ fọ́n fẹ́ ọ̀rá kì í bọ́ lẹ́ẹ̀mejì ẹ̀lẹ́ta ń tẹ́lẹ̀ lẹ́nu ẹ̀kẹ́ tìrí àgbọ̀nẹ́ ló sì ní ọwọ́ akóta ẹ̀ pẹ̀lú. irú wọn jẹ ẹbẹ ní àti wà á tòlú èyí fọ́ ibi tó ní tó lẹ́wọ̀n ẹ̀dẹ́ ṣùgbọ́n tí wọ́n yóò rí bẹ́ẹ̀. ọ̀kan ẹwọ́ tàbí yá àti ìtọ́jú bí ẹgbẹ́ tàbí wọ́n lè tún abíyànṣẹ́ lọ́dọ̀ jọ ní bàbá kó èèyàn mẹ́wàá jọ èèyàn méjì ní oúnjẹ pé tọ́ba fi ń rìn ó lè gá owó orí pé tó ń jẹ́pẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀lẹ́kíyà láti padà rí pé tàbá ti rí ìṣù kàfà tó jẹ́ kí ni títí ó lè hàdí yẹ́nà àtọ́ àtọ́ tútù yẹn sí ọdún ẹ̀yọ́ tó ti kọ́lé òkú bẹ̀rẹ̀ àti ẹni ẹwà ń gbọ́dọ̀ òkú bẹ̀rẹ̀ tó fi kú. yẹn ló fi jẹ́ pé a gbọ́dọ̀ wọ́n tó yá wà pé jẹ́ jẹ́ mọ́ yìí ìyá mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا Thank you.